السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anádùá Muhammad sallallahu alayhi wa sallam atọrọ àlékún ìyọ́nú ọlọ́run fún àwọn sàhábì ànábì àwọn tí wọ́n dúró ti òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò kan tó ṣòro àbẹ̀lọ́ tí ọ̀nà ọlọ́run ọba ti àánú rẹ̀ náà kó máa sàbọ̀ títí tí ó fi wá kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ kíkà nínú tíra Jami'u wal-Ulum wal-Hikam al ابن رجب الحنبلي رحمه الله تعالى كنت توجه حديث سيتي أفريقيا لوني هنا الحديث الخامس عشر حديث ثلاثة دوغون يتي هو لتدعو عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري ومسلم حديث ألا تعجب هنا يفي الصحابي الجليل وقال له صحابي النبي صلى الله عليه وسلم في شيء أبو هريرة رضي الله تعالى عنه تبوا Abu Huraira ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ó sọ fáwọn wípé ní man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé lóòótọ́ lódodo òun náà ló gba ọlọ́run ọba gbọ́ ní ọba àkan aṣọ máa jọ́sìn fún tá lè jọ́sìn fún ẹlòmíì àyàfi onìkan tí ẹni náà sì gbà wípé ọjọ́ kan yìí ń bẹ ọjọ́ tí ọlọ́run ó ṣe ìṣirò gbogbo iṣẹ́ ọmọ ẹ̀dá ènìyàn ànákì gba ìwà ẹni bẹ́ẹ̀ ní àjú wípé sallallahu alaihi wasallam wípé nípa lìyẹ́kù lọ́kọ́rọ́ àwọn lìyẹ́kù gbogbo tí ó bá máa jáde láti ẹnu irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rí a ó nìyẹ̀kùn tí ò bá wá sí ọ̀rọ̀ rí lẹ́nu mùmìnì ó dáa fún púpọ̀ ó dá kíkọ́ wí nǹkan kan ẹlẹ́ẹ̀kejì anábì tún tẹ̀síwájú sallallahu alaihi wa sallam ó ní ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه bákan náà ẹni tó bá tún gba ọlọ́run ọba gbọ́ tó sì gba ọjọ́ ìkẹyìn gbọ́ kíró ẹni bẹ́ẹ̀ yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ni kó máa pán àlejò rẹ̀ lé ẹlẹ́ẹ̀kẹta nínú àdínkù táǹkà lọ́wọ́ yìí anabitọlọwọ alewasala sọ wípé ní wàmọ̀nkí àná yóò nínú bíláì wàlíyọ́ bíláì ẹlẹ́ẹ̀kejì ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn máa pán aládùúgbò rẹ̀ lé akẹgbẹ́ rẹ̀ kó máa pán lé alábàgbélé rẹ̀ kó máa pán lé ìbátan rẹ̀ kó máa pán lé ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta òun ni ti فليكرم ضيفه àdìsí bá kàyí bá fẹ́ kàyí الإمام البخاري رحمه الله تعالى ومسلم أخرجاه عمل جبا حديث و التي أدو أبي هريرة رضي الله تعالى عنه nítorí bẹ nínú àwọn gbólóhùn àdéhùn yìí náà tí ẹgbàwá kan sọ wípé ní fàlà yóò rí jẹ àrọ̀wò níbi tẹ̀lé kejì tó máa ń ká ní yóò mẹ́nu bìlá òlì yóò mẹ́nu ákẹ́rù fàlà yóò rí jẹ àrọ̀wò ẹnikẹ́ni tó bá gba ọlọ́run bá gbọ́ tó sì gba ọjọ́ ìkẹyìn gbọ́ ànábì sallallahu alaihi wasallam ní pé kò gbọ́dọ̀ kó ìnira bá alábàágbé rẹ̀ alábàásán rẹ̀ ẹni tájọ wà níbi iṣẹ́ ẹni tájọ wà nínú ìjòkó kò gbọ́dọ̀ kó ìnira bá òfin bábà alifáàfihà bákan náà àwọn gbólóhùn míì ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní fàlìyọ́sínú kẹrọ bọ́ìsì yìí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe àpálé àlejò rẹ̀ in tó bá fẹ́ fi gba àlejò lálejò kó ṣe dáadáa òfin báàbò ha fàálì yẹsílú rahimahu anẹ́sọ̀rọ̀ tó sọ wípé ní inú àgbàwá míì kí ẹni bẹ́ẹ̀ kó so okùn ẹbí pọ̀ yóò máa wà lábẹ́ ẹlẹ́ẹ̀kejì fàálì yukrim jaarọ̀ حديث sáfẹ́kà yìí gbogbo ẹgbà wa bó tó lè wáhùn láti nu hadithu abi hurairah radiyallahu ta'ala anhu ṣùgbọ́n bákan náà روي هذا الحديث حديث يقول من كان يؤمن بالله واليوم الآخر فليكرم فليقول خيرا أو ليصمت فليكرم جاره فليكرم ضيفا يعني لو عنك رضي الله تعالى عنها هنا جاء ولقد وسلم محمد صلى الله عليه وسلم بكنا ابن مسعود رضي الله تعالى عنه عبد الله بن عمر هنا جاء بكنا ابي ايوب الانصاري رضي الله تعالى عنه وابن عباس وغيرهم من الصحابه رضي الله تعالى عنهم اجمعين اللهم فكروا بما سعبيد هذه الساعه واسمعت بها حديث ولقد وسلم محمد صلى الله عليه وسلم فقوا abu huraira yalawa aisha ibn mas'ud abdullah ibn amr ibn as abu ayyub al-ansari wa ghayruhum ibn abbas wa ghayruhum kathir hadithu yìí nǹkan mẹ́ta ni ó kó sínú alákọ̀ọ́kọ́ nú rẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ pátápátá nǹkan tí ó ń dálé lórí náà ni kìsọ́lù al-iman àwọn àmì tá a máa fi máa mùmí ní òdodo a ti ka àwọn oríṣiríṣi àdéhùn síwájú tí nínú ẹ̀ ní ẹ̀sìn ọ̀sán kan yìí pé ní min husni islabil mar'i taruku ma la ya'ni nínú nǹkan tá a máa fi máa mùmí ní lódodo mùsùlùmí lódodo ọ̀nà pé ní nǹkan tí ò bá kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ kó fi lẹ̀ nínú àwọn kìsọ́ọ̀lù ìmáàmì àdéhùn eléyìí tí wọ́n ń kọ nǹkan mẹ́ta àwọn àmì mẹ́ta sẹ́pẹ́ ni nínú rẹ̀ látara bẹ́ẹ̀ á ti lè máa mọ ta ni mùmí ní òdodo àwọn mẹ́ta yìí ọlọ́run wá pé wọn lọ́nà mẹ́ta àwọn àkàmẹ́tẹ́ pé láàrin ẹrú mùmí ní òdodo tọ́lọ́run ọba rẹ̀ ń ló wà akọ́sọ́ yẹ láàrin òun àti alábàtàn rẹ̀ yálà alábàtàn nínú ẹ̀jẹ̀ ni nínú iṣẹ́ ni nínú bíbí ni. bákan náà ẹni tí ó mọ̀ rí ṣùgbọ́n tó sọ̀ka lọ́dọ̀ nítọ̀hún bọ́ìfà ọ̀tí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí pátápátá nínú àwọn akẹ́sọ́lù alìmánì ló wà a ti sọ ní àwọn ìjọkọ́ tó fi lọ wípé àwọn rọ́lẹ̀má súnà àwọn àfáàlù súnà tó wà jẹ́mà nígbàtí wọ́n ń sàlàyé kí là ń pè ní alìmánì wọ́n jẹ́ kọ́ wáyà wípé ní alìmánì قول باللسان واعتقاد بالقلب وعمل بالجوارح يزيد وينقص يزيد بالطاعات وينقص بالمعاصي àwọn àpá àjẹkọ yọ ayípe ní gbogbo tá ń pè ní ìmánì ìmánì ìmánì kìí ṣe nǹkan tá a máa ń wí lórí àwọn nìkan ó kó nǹkan tá à ń wí lórí àwọn sí sínú. Si, gẹ́gẹ́ bí ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ogóngóri rẹ̀ nù gẹ́gẹ́ bí hadithu mi tí o jẹ́ sanamu tó fáyé pé ní alìmánu bid'atun wa sab'una shu'ba a'laha kalimatu shahada wa adnaha imatatu al-adha 'an at-tariq ìmáni pọ̀ lórí ìrísìírísìírísìírísìí ó gbọ́ràn tí yàrá bá lè kó nínú rẹ̀ anábìyẹn ní pé èyí tó ga jù nínú imani òun náà ní gbólóhùn la ilaha illallah muhammadun rasulullah èyí tó kéré jù nínú imani òun ni kẹ́yìn orí nǹkan tó lè tẹ̀yàn ní kùtà lójú ọ̀nà ó sì mú kú yánà ọ̀nà tó ń gbà ní àbọ̀nà tí ó gbà ọ̀nà tẹ́lẹ̀ mi ń gbà ní abẹ́ni tí ò tẹ̀ mà rí láti ní ilé ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní tòótá kò mú kó kódà ní ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹranko nínú ìyí máa ṣe dáadáa sí wọn so uh, àwọn àfa onífúnnàjọ yẹ pa pé àwọn orígun mẹ́ta tí má nì mí nì gbólóhùn tá à ń wí lẹ́nu ìta ń wí lẹ́nu kọ́ yẹ pé ó ṣe déédéé ti ń bẹ ní ọkàn wa àfi ń pè ní àkéédà àdìọ́kàn ẹlẹ́ẹ̀kẹta ńta wí lẹ́nu ńta àdìọ́kàn kọ́ yẹ pé ní iṣẹ́ wa kó wá sàlàyé ẹ̀ ẹ̀pẹ́ tá a bá ti ń rí lágbájá kan fún ẹ̀ ẹ̀nìyí ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ ọjọ́ ti mọ̀ mí ní òdodo mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní làdídọ̀ wa ń sọ fáìlì ẹ̀kọ́lọ̀ káyọ̀rán àwọn olùyẹ̀kùn àwọn àfáà ní pé ní káyọ̀rù sẹ́yìn máa ń sọ èyí tó lóore jù náà ní àdìkárò zikiru kí a máa ṣe àdìkárò ọlọ́run ọba zikiri ọlọ́run ọba la ilaha illallah muhammadu rasulullah astaghfirullah subhanallah bihamdi subhanallah alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ilé yẹsáàtù kálímù tọ́yìbù wà láàmàlù sọ́ọ́lẹ́hù yẹn fàáwù àwọn kálímù tọ́yìbù nù al'amuru bil ma'ruf kéèyàn máa pààyàn láti dáadáa fali ẹ̀kọ́ khayran lára rẹ̀ nù tilawatu al-Qur'an kéèyàn máa dóni máa kíkà al-Qur'an fali ẹ̀kọ́ khayran lára rẹ̀ nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí pátápátá nínú ojú pàǹdà ìmánì ló wà. aw liyẹsùn kéèyàn bá wá lè ní gbogbo eléyìí kódà ó sì wá lóore fún kó dákẹ́ kó má wí nǹkan kan ju kó má wí àwọn nǹkan tí ò dáa lọ. Quran sọ fún pé ní gbogbo ọmọ ẹ̀dá ènìyàn kò sẹ́ni tí ó wí gbólóhùn kan bó ti wò kó lè rí yálà ní gbangba ni àbí ní kọ̀kọ̀ ni illa ladayhi raqibun àti gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ló ní àwọn tọ́lọ́run bá ti sọ lọ́kùnrin ni lóbìnrin ni gbogbo mu kálẹ̀kù gbogbo níta bá ti gbé wọ ẹ̀sìn kọ́lọ́rùn oníkàlùkù ọmọ kan ti ń wí. ẹni tó bá wí dáadáa àwọn mọ̀lẹ́kẹ̀ ó kọ́ ọ́lẹ̀ ẹni tó bá ti wí kejì náà àwọn mọ̀lẹ́kẹ̀ ó kọ́ ọ́lẹ̀ àwọn àbáwá jẹ́ kó yára wípé ní dáadáa gbó alámà gbogbo wa ńlá táǹpẹ̀ dáadáa gẹ́gẹ́ bí gbogbo tí ń jẹ́ àìdá àwọn yìí náà fojú hàn àwọn kan wá ń bẹ tuntun wípé a ní wọn àbí ó wọn jẹ dáadáa ní àbí wọn ti daadaa ṣe dáadáa àwọn àfáà ní pé tó bá ti rí bẹ́ẹ̀ màláìkà ti ń kọsẹ́ ẹbú wọn náà ni ó mọ̀ pàrọ̀ ibi ajá tó mú àpèjúwe kan wá wípé àwọn tí wọ́n gbà wáyé pé ní arákùnrin kan ó ń gun ìmọ̀lù rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yóò wá ní tàbí wọ́n sọ pé ní tẹ́ẹ̀tàlì ìmọ̀ irú kẹ́tẹ́kẹ́tẹ́ búwo ni a ní kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ẹranko nípa irú kẹ́tẹ́kẹ́tẹ́ búwo ni kẹ́tẹ́kẹ́tẹ́ yìí aláwọ̀ màláìka méjèèjì tó ń kọ́ ní tí ń wí kalẹ̀ ملكة قصد هذا طريق ما ما هذا حسن العمل أو حسن القول إليه في ترى لنصه ونيقى ملكة عدونا طريق انتوي أكتبهم به kẹtẹkẹtẹ kẹtẹkẹtẹ bú òní ayé lẹ́yìn ẹgbẹ́ kò sẹpẹ ilé kẹtẹkẹtẹ kò sì bú àwọn náà nípa eléyìí kì í ṣe kì í ṣe ọ̀rọ̀ ọbúlọsọ tó òun náà ní kọ ẹnì kan sáà ti kọ náà méjèèjì náà ni wọ́n ní pọ́lọ́n wá rán màlẹ́kà yìí pé ní kí ẹni tí ń kọ iṣẹ́ ẹgbú kó kọ kalẹ̀ gbogbo tiẹ̀ ní kókó tàbí kọ gbogbo tí ìbá ti ti tẹ sókè àti ti ti sọ̀rọ̀ rẹ̀ kóun ó kọ tó wá dé ọ̀dọ̀ lọ́hùn mahfuz ọlọ́run wa ń mọ ìyá zá ka eléyìí iṣẹ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ lè fi iṣẹ́ ìbú lóòótọ́ yìí tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní lóòótọ́ lóòótọ́ wọ́n lè má fi ìyá rẹ̀ jẹ́ àmọ́ wọ́n sínú òṣùwọ̀n ọ̀rọ̀ ọbú rẹ̀ so àbá mi pé lára àwọn táwọn sálàkù máa mú wá náà àwọn àtàrò fi àmàlù sọ́ọ̀lìhà wà àkùwálù sọ́ọ̀lìhà ọ̀nù kéèyàn lè bá máa sọ gbogbo nǹkan tí ó bá máa sọ lọ́rọ̀ ó wá pọ̀ láàrin bàbá sọ́mọ láàrin ìyá sọ́mọ kí òbí ó mọ nǹkan tí ó máa sọ sí ọmọ rẹ̀ pàápàá jùlọ ìyá gbogbo alákùnmá àdínkù mẹ́n àbárò náà sì lẹ́yìn ya Rasulullah ta ni ẹni tó ṣe ọ̀ràn yẹn kí àti dáadáa sí jù ànábì sallallahu alaihi wasallam yìí pé ní òmùka màmá rẹ̀ ni lẹ́ẹ̀mẹ́ta kó tó wá sọ wípé summa àbòkà ní èdè lárúbáwọn pé ní summa ní wípé ní lè ta àkéè lẹ́yìn tí yẹn bá ti ti tàkọ́kọ́ tó wà níwájú summa tán ló tó kan ìtọ́wà lẹ́yìn summa tí ò bá sì sàtìsá ìtàkọ́kọ́ kò lè bọ̀tẹ́lẹ̀ kejì àbáwà nípa jẹ́ pé ní ẹ̀sánù ìdálùwà àlìdé ìní ní ẹ̀sẹ̀ dáadáa tó bí èèyàn tá a bá dá sí ọ̀nà mẹ́rin màmá kó tiri kọta nínú rẹ̀ bó ṣe wá rí náà fẹ́ pé ní ìwọ màmá lórí ọmọ ó tóbi bẹ́ẹ̀ náà ni tó bá wí pé ọmọ kò sì rí náà nù tó làwọn sọ pé ní ìyá bó ṣe wọ́n lè rí hazilan wàjídàn gbọ́dọ̀ sẹ́pẹ̀lẹ̀ ọmọ rẹ̀ yálà ibi ń ṣe ni yálà kò dọ́kàn rẹ̀ kò dọ́kàn rẹ̀ ni màmá ò gbọ́dọ̀ sẹ́pẹ̀lẹ̀ ọmọ rẹ̀ báyìí tó dáa jù fẹ́lẹ̀ yaqul khayran kó máa sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rí nínú ẹ̀ ní àdúrà pé bí màmá bá fi ọmọ rẹ̀ ya fulan barakallahu fik ya fulan aslahakallah ya fulan hadakallah ìwọ́ ọmọ mi ọlọ́run sàlùkà lùbáríkà rẹ̀ eré ọmọ yìí ọmọ bá tẹ òbí èyí tó fi jágbọn àbí tó fi tú ikú ìfun lára ìtú ìlú ni pé ní àdá kàlá kọlọ̀n kó fọ̀nà mọ́ àfúláhà kàlá kọlọ̀n kó kí ọ̀nà kọlọ̀n kó tún ọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òbínú bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni bàbá náà bákan náà láàrin ọkọ àti ìyàwó láàrin ìyàwó àti ọkọ fẹ́lẹ̀ kó lè fọ́ irán àwọn olùyẹ̀sùn ó tún wá pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tá a lè ṣàkíyèsí sí ìmọ̀ sábà fẹ̀ láwùjọ wa pàápàá jùlọ ó pọ̀ lórí ìrísìírísìírísìí ọ̀tà kàfẹ́ pàkíyèsí àwọn àyà wa tí wọ́n máa ń wa mọ́tò àwọn dírẹ́fàsì yálà ó ń wà ní àbí ó ń ṣe agbèrò ni àbí ó ń ṣe kọ̀ǹdọ́kítọ̀ ni pàápàá jùlọ ní àwọn àyíká gẹ́gẹ́ bí Èkó àbí pé oríṣiríṣi nǹkan tó máa ń wí ó ti afẹ́ di kẹlímátù màlúfà ọ̀rọ̀ sọ ẹ́ pé ní wọ́n ti bá a sábà so wàhálà lámà so ibi kò ní dáa fún wọn àbórí ẹ so kò sí kékeré báyìí tẹ́bi wípé ní ọ̀kan lára àwọn ọ̀rọ̀ hàn tí kàbó di rọ́bítọ̀ ó di kóra tó wá nàìjíríà ní like early seventies ó ṣe tíra méjì nípa nàìjíríà lórí nǹkan tó rí ní nàìjíríà ó lo bóyá ọjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin lẹ́kọ̀ọ́ nígbà náà lílò tó lò sẹ́kọ̀ọ́ ó káàkiri wọn fọkàn sí káàkiri pàtó ń sọ àwọn experiences àwọn nǹkan tó rí nínú rẹ̀ ó ó sọ nípa gbólóhùn àdìnàdìrà àtàwọn gbólóhùn kàtí òdà táwọn yẹn tá a máa ń sọ ọlọ́ òun lára ọkọ̀ wípé eh, trust no day ó kọ báwọn tó ń túmọ̀ rẹ̀ wọ́n lára akẹ́kọ̀ọ́ lójú ni wípé ní ìmọ̀ ìlànà ìpè pé àbíbẹ̀rẹ̀ pé ní àwọn ará ìkógbà wípé ní màlẹ́kà kan bẹ tí ń kọ́ nǹkan wí lẹ́nu ó ní àbá ní wípé wà ní síra rẹ̀ àgbọn nọ̀rọ̀ aláti fi nàìjíríà méjì ni ó sì kan ó fi sọ nípa ilẹ̀ haúsá ó sì kan ó fi sọ nípa ilẹ̀ yorùbá aljuzu awal fi bìláàdì yorùbá aljuzu sáà àti ń sọ̀rọ̀ ilẹ̀ yorùbá tó ó sọ dáadáa kò sí pé òsàn méjèèjì o àtàwùsá nítorí lábùkù àti orílẹ̀-èdè ní dáadáa wọn ó sọ sí yorùbá náà ó sọ ó wá ní pé àfipàtẹ́ pé ní àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ tó máa fẹ́lì ẹ̀kọ́ lọ́kọ́rọ́n àwòlì ẹ̀sùn pé èpè ni tó ẹ̀rọ́pàá fẹ́ pé àkíyèsí àwọn ọmọ àyà wa tí wọ́n ń wa mọ́tò nínú iṣẹ́ ọkọ̀ ṣíṣe iṣẹ́ tó dáa ni tí ẹ ti lè tara rẹ̀ gba ládàá kò sí sẹ́jẹ̀ yóò gba ẹ̀gbára láyé kò sí sẹ́jẹ̀ yóò fi lè gba ẹ̀gbá ẹ̀sẹ̀ tó lára rẹ̀ ní kí ẹ máa sọ gbólóhùn èpè gbólóhùn alfàṣà ẹ̀pè máa ti alfàṣà èdè lárúbá lọ tó ti di yorùbá náà àwọn tó ń sọ ń sọ gbólóhùn alfàṣà báyìí yìí ń pọ̀ lẹ́nu àwọn kí ẹ dẹ́rẹ́bà nìkan o àkàmọ́ yìí lápẹ̀júwe bákan náà ní gáràjì oríṣiríṣi nǹkan ni máa ń tẹ̀lé bíi àwọn ìṣẹ̀lá tó bìlá òjòjì ká máa rò pọ̀ mọ́ ọkùnrin ọlọ́kùnrin obìnrin olóbìnrin láì tiẹ̀ láàlà ògbòrò nǹkan báyìí kọ́lọ̀ǹkọ́ sàn ẹlẹ́sàn rè ká pe àkíyèsí ara wa sí mo sábà ṣẹlẹ̀ ní gáràjì bákan náà mo sábà ṣẹlẹ̀ ní ìpàtà ìdájọ́ máa ń pa ẹran oríṣiríṣi nǹkan máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ níbi òun náà àwọn ọ̀rọ̀ tí ò dáa bákan náà lọ́jà àwọn ọjà wa oríṣiríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ so fọ́lì ẹ̀kọ́ khairan aw liyasmut ká máa sọ̀rọ̀ dáadáa kàkàdàkẹ́ nínú ẹ̀kọ́ dàpọ̀ yọ àwọn oníwèé ìròyìn náà lẹ̀ àwọn oníwèé ìròyìn so a rí pé láìpẹ́ yìí ìjọba àpapọ̀ náà ń gbógun ti hate speech so sábà fẹ́ gbógun ti lára ọ̀nà tí wọ́n lè lò ẹ̀wọ̀n tí àṣà sọ̀rọ̀ sọ́lá ń ti sọ láti before one thousand four hundred and thirty years nàìjíríà àmúra katakata sí tòjésì fẹ́lì ẹ̀kọ́ lọ fáyọ́rọ́ àwọn olùyẹ̀kọ́ tí gbogbo ẹ̀ parí má sọ̀rọ̀ tí ó dá wa lára tó dà lóru ara ẹ̀ tó yálà àwọn oníwèrè òyìn ń sọ ni àbẹ́ni fífẹ́ owó yòó ní sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́lì ẹ̀kọ́ lọ fáyọ́rọ́ àwọn olùyẹ̀kọ́ kódà kò yá ọ̀gá tẹ́ náà ọ̀gá tí ń kọ́ ma níṣẹ́ yálà mẹkáníìkì ni yálà tẹ́lọ̀ ni oríṣiríṣiríṣiríṣi iṣẹ́ wọn náà máa ṣẹlẹ̀ àwọn ọ̀gá tẹ́ mi wọ́n máa ṣẹ́ẹ̀kì lọ́mọ ìmọ̀ ní pé ní kò ní torí kìíní kan ẹ̀dàkùn bọ́mọ tẹ́ ò bá torí eré tẹ́ àbà ní ọ̀gá ni títàbà ní ọ̀gá jẹ́pọ̀ ga bú ní ọ̀gá bẹ̀wọ̀n kódà kò yà wọn tán kọ́ ọmọ iléèwé náà yálà títà tó ń kọ́ ọmọ primary school ni àbí tó ń kọ́ ọmọ secondary school ni kódà òfin lórí university fáìlì ẹ̀kọ́ lọ́kọ́yọ́rọ́n ọ̀lù yẹ fún oṣù ọ̀gá dáadáa kọ́ lẹ́kítọ́rà rẹ̀ tó ní òṣàkọ́ máa yí pé ní àwòṣe lu sọ̀wọ́ fèèlì rẹ̀ sọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ tàtàbí wá fèèlì rẹ̀ àjẹ́ pé ní òǹgà náà gbogbo ló ti kọ́kọ́ fèèlì kọ́mọ tó fèèlì tó ní sáni kó sáni kó wá tẹ̀lé yí pé ní kó wá kọ́ àmọ́ tí nǹkan tí ń tọ̀ wọ́n mà gbọ́dọ̀ wọ́n tẹ̀lé kó mà òun tí ó fi mà mà dá ọlọ́run yóò fi mà àmọ́ kọ́ gbìyànjú ti tiẹ̀ dógóńgó kọ́mọ wá pé ẹ̀kọ́ ọmọ kankan débi yí pé ní ẹlòmí tó bá tẹ̀ béèrè pẹ́sẹ̀ lásán àwọn ìta àti mẹ́nu tó nínú àwọn ọ̀rọ̀ tó oríṣiríṣi ọ̀nà tọ́nà máa ń gbà wá káwa náà káfí kún. ẹlẹ́ẹ̀kejì anábì ní pé sallallahu alaihi wasallam falyukrim jarahu ògbẹ́n tó máa fọ́ ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì gba ọjọ́ kẹyìn gbọ́ kéèyàn ó máa ṣe àpọ́nlé aládùúgbò rẹ̀ yóò ń tabawọ̀ sọ́rọ́tò Musa sallallahu alaihi wasallam ní wa'budullaha wa وبالوالدين إحسانا و ذي القربى واليتامى وابن السبيل والجار ذي القربى والجار الجنبي والصاحب بالجنب وابن السبيل أو ما وما ملكت أيمانكم صلاة النساء أو ما ملكت أيمانكم صلاة الإسراف إن الله لا يحب من كان مختالا فخورا so àwọn tọ́lọ̀ bá kà nù nù alukurani o àwọn ni àwọn àfáàfẹ́ pé ní gbogbo mẹ́ iye wọn o gbogbo wọn pátápátá wọn kó sínú àjárò tàbá ní kí sínú à ń pè ní járò alábàgbé ó kó òbí yẹn sínú òbí nàmbà wán fábìlì wáàlì dé ní ìsànà ọlọ́run ọba pa wá láti ẹ̀ dáadáa káwọn òbí wa láì ní condition kò sí condition kan pé ọmọ mi ẹlòmíì ò lè béèrè wípé bàbá wà ń kékeré bàbá òun kò mọ òun ìyá òun nìkan ló mọ òun pé tóun bá dàgbà ǹjẹ́ òun òun lè mọ ìyá òun nìkan láì mọ bàbá ìtumẹ̀ náà ní wípé ní tóun lè gẹ̀sán tó torí pé bàbá gbàdúrà bá ń bẹ tó wà ní kékeré kò mọ lóòótọ́ eléyìí sì ní lódodo lódodo ó kọ́ mọ́ ilẹ̀ Yorùbá ṣe pé ọmọ mi fẹ́ lè rò wípé ní orúkọ ìyá òun lọ lè báyà rẹ̀ tó bá wá dúró ní wọn ní ká wá ń lọ báyà rẹ̀ ó fẹ́ jẹun lọ báyà rẹ̀ lọ báyà rẹ̀ lọ báyà gbogbo nǹkan lọ báyà rẹ̀ kò wá sí kàkà tó máa béèrè lọ báyà rẹ̀ náà sẹ́mà àwọn obìnrin ọgbọ́n kò sọ wọn lẹ́sàn-án rẹ̀ tó bá sì kó kí ìyàwó kọ́mọlẹ́bà àdéhìyàn ìyàwó sí tí bá di kọ́ lọ́ba wá ní kí ìyàwó ṣe wàhálà ó ṣe wàhálà ó ṣe wàhálà tọ́lọ́ba pa ọ̀bàrà ní kọ́mọ náà ní láàárí lókèrè justice ni pé kí ọmọ bẹ́ẹ̀ kó mọ ìyá fún ọmọ bàbá ẹ̀fọ́ justice ni ẹ̀hẹ́n àmàrà ń tà fi ń jẹ́ mú mi ní wípé ọlọ́run ní ti wá bìlò wá ìdẹ́ ní ìdáná unrestricted ọlọ́run fi fẹ́ ìlú ti pé ńlá àfikún ọba tọ́jú rẹ̀ kó ti dáadáa ti tiẹ̀ ọ̀nà míì ọlọ́run ọba máa yóò ṣe ṣe ìdájọ́ bàbá tí yóò kọjú ọmọ yóò ṣe kó lọ́gbé òun kò lọ́gbé ọlọ́run ọba yóò ṣe ṣe eléyìí torí pé èèyàn ò lè retí wípé òun fẹ́ jẹun ọmọ láì ṣiṣẹ́ ọmọ sàmọ́ lára nǹkan mẹ́ta tí ó kù fi hàn bá kó tán wọ́n tó ń sọ́ọ̀lì òun ní yẹ́dì ọ̀rọ̀ láwọ̀ ọmọ dáadáa tó máa kàrà bẹ́lọ̀ nǹkan bọ́ọ̀ fún ìgbà wa mú ní kọ́ ọmọ bóun ní kò dé ilé tó lè dé ọmọ dáadáa tó padà máa bẹ́lọ̀ nǹkan dùn tó àwọn afáàní wípé ní bàtàǹtì fún àdéhùn tí gbogbo ẹnikẹ́ni tí ò bá tọ́jú ọmọ tọmọ bá ń ṣàdúrà fún àdúrà ó mọ o àmọ́ tó bá jẹ́rọ ìdí àmọ́ ó ṣe é ṣe kọ́lọ̀ kó mọ múnú láàdá àti ẹ̀fún tọmọ tọmọ bá ní orin tó bá lẹ́sẹ̀. tó yíyún àmójútó wábìlì wà lè jẹ́ ní ìsáànà àwọn òbí wa ọlọ́run kàṣí dáadáa tó wọn láì ní májẹ̀mú gẹ́gẹ́ rẹ̀ pé ní èyí ó sin lọ́run yálà oúnjẹ kò rí jẹun orí mu o kò rí mu o orí náà o kò rí náà o orí lò kò rí lò o torí pé kò sí àtẹkọ̀ láàrin wípé bí wọn bá ti ń sin lọ́hùn àti kó kó sì máa gbójú àti ọ̀rọ̀ rárá. àhásíbà nìyá tó wá ń yẹ kó lu àmà nìyá wa hóm láyé òkúta nínú ọlọ́run bẹ́ẹ̀ ni kàtà déhùn rẹ̀ pé àtọ́ bá ti sọ pé mòmìnir ni ọ̀hún ọ̀tàrí bal nínú ìtọ́wọ́nà àkọ́rẹ̀ náà àti pẹ̀lú wípé ní asadun náà ti bàlá al-anbiya thumma al-amsal fal-amsal ẹni tọ́lọ̀ máa ń dáwò jù mọ́lá dáwò jù àwọn ànábì ọlọ́run balẹ̀ lẹ́yìn wọn àwọn tó bá tún súnmọ́ wọn tó sì yìí ní pé bẹ́yàn bá ti ń súnmọ́ ọlọ́run bá sí ló fi láìsí lè kórè àdánwò ọlọ́run bá sí ọlọ́ba ti gbìn wò bí òjì bí èyí tá gbọdọ̀ fọwọ́ pé ní ohun òní sin lọ́wọ́ máa ń torí pé ní kòròǹjà àárọ̀ jẹ bẹ́ẹ̀ náà ni gbọ́dọ̀ pé ní ti bàbá àti ìyá tó lásìkò dáadáa sí wọn àdùgbò ìgbẹ́ ní tó ọlọ́run wá kàwọn ọ̀lẹ́gẹ́gẹ́ ọ̀lẹ́mọ̀tàkìn abínísẹ́gẹ́lì wọ̀nzẹ̀lì kóróbà àti àwọn tí okùn ẹbí pààyàn pọ̀ àti bàbá olórí wọn lẹ́yìn náà àwọn inú àwọn àpèjúwe táwọn afá mú wá àwọn àbọ̀ntẹ́fẹ́ mú wá ní pé ní ọkọ àti ìyàwó zẹ̀lì kóróbà ni wọ́n ọ̀fà ibi fún wọn pọ̀ bákan náà kùránì kà wípé ní wàlìjáàrò lónà àwọn tá à ń jọ ń gbé oríṣiríṣi ìtumọ̀ làwọn afá fún eléyìí àwọn kan nínú ẹ̀ náà ni ìyàwó àkọ́kọ́ náà wà àpánára àwọn eléyìí ni àwọn tá a mà rí pé júnúbù látara gbólóhùn ajínábí ọ̀sẹ̀ pé nìkan kan ò fa wá pọ̀ ṣùgbọ́n àkàtà pàdé fún àwọn ètò ọrọ̀ ajé wọ́n fàkójú akébí àti máa ń travel ní ìtìlákòjúwe èèyàn ń travel ojú àánú balu ni ojú àánú ọkọ̀ ojú omi ni ojú àánú mọ́tò ni àbóríṣiríṣi ọ̀nà tí ìrìn àjò máa fi ń pààyàn pọ̀ wọn ni àpèjúwe àlùjáwò ìdúnúbìnú kí èèyàn fi dáadáa sí ọ̀sọ́ ẹ̀dùbẹ̀lì dàmù àwọn tàjọ ń ṣiṣẹ́ ìṣẹ́nu pa wá pọ̀ gbogbo oríṣiríṣi iṣẹ́ tàjọ ń ṣe àwọn náà níwọ̀ tí wọ́n lọ́dọ̀ wa. Ah, àwọn ọmọ mọ́lákàtà ìmánukùn bákan náà àwọn àwọn tí wọ́n wà ní kápá wa yálà mílíkùlù yẹ̀mí ní ti àkọ́kọ́ john tá a mọ̀ fẹ́ pé ní bóyá ọmọ mọ́lákàtà ìmánukùn ti tẹ́lẹ̀ àtìlẹ́tọ̀ fún wa ní obìnrin. àwọn ọmọ mọ́lákàtà ìmánukùn náà tó ń bẹ ní abẹ́ ìkápá wa bọ́mọ ọ̀dọ̀ ni bọ́mọ sẹ́ni bọ́mọ iléèwé ni gbogbo náà wọ́n bẹ lára ọmọ mọ́lákàtà ìmánukùn. wọ́n á ní ká ọmọ ọ̀gá ògbọ̀rọ̀ sọ wípé nítorí pọ́ùn ti dọ́gà ó máa lu ọmọ ọmọ tẹ̀rẹ̀ nílòkulò rárá bákan náà àwọn tó máa ní ọmọ ọ̀dọ̀ kò gbọ́dọ̀ wá pèsè nípa ọmọdọ̀ tó ń gbà wọn sí ẹrú ni àtọ́nbẹ láàrin ẹrú àtọ́nbẹ láàrin ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ just like bí bàtí yẹn ní àjíyò ni lárúbáwá rẹ̀ náà nù àjíyò ní pẹ́ńtà àgbà ṣiṣẹ́ ẹni tí ni ẹni tí ta ní kọ́wá bá ní kúnlé ọ̀nà níṣẹ́ ni bíríkìlẹ̀ ọ̀nà dúgbálẹ̀ yìí àjíyìrò ni wọ́n ó jẹ́ aláàánú lè lárúbáwá gbogbo wọn pátápátá ṣe láti kàṣẹ dáadáa sí wọn ìmọ̀ ṣe dáadáa sí wọn lára àpẹẹrẹ wípé èèyàn ní ìmánì sí ọlọ́run ọba àti sí ọjọ́ àfẹ́yìn rẹ̀ àwọn afáwọn ẹgbẹ́ ní bàbá ń túmọ̀ pọ̀lìjárò ìdùnnú àkàrà wípé ní lára ìsìnkàtà fọ́fún ni wípé ní àwọn tí ẹ̀sìn ò pawápọ̀ ìjọba nìkan ló pawápọ̀ àmẹ́sìn ò pawápọ̀ pẹ̀lú iná àáṣe dáadáa sí wọn. àfáà ni wípé tàdúrà àwọn àfáà ni wípé ní bóòlù láti fẹ́ máa járù àwọn járù lòdùnú bíi wàásù ìgbòlùjá ń bi àwọn aláàdọ́ ń bi aládùúgbò bóòlù láti fẹ́ mọ̀ wọn. so àwọn kan ní wípé ní káka ilé ogójì ogójì ilé látàpá ọ̀tún látàpá òsì látàpá wájú látàpá àlàáfíà so wọ́n ti wọ́n ti fìtáyà rẹ̀ ní àdéhùn wọ́n lẹ́nu wípé ní ọ̀rọ̀ àwọn àfààní. náà sábà wò ó pé yálà ọjọ́ àwọn àfààní àbíkọ̀ ọjọ́ àwọn àfààní dọ́bìkù wo kí ni bẹ́ńsà tábà fi mọ járù tábà ní pé ilé ilé ogójì la fẹ́ kà á rí pé ilé ogójì òun àti kà yóò fẹ́ yóò fẹ́ máa tàsí ara wọn torí ó láìpẹ́ báyẹn pé ní ilé tí ń bẹ lápọ̀ fún wa bóyá lè fúláàtì àwọn àwọn ọmọdé máa yàrá máa ẹlòmíì tí máa ń kọ́ ní ilé ẹlòmíì odidi ilé kan ilé kan ló wà níbi òkò sẹ́ǹtì rẹ̀ yóò gba gba ilé mẹ́wàá níbòmí kàtúntò rí mi bóyá pé ajá pé ní ilé ogójì lápọ̀ fápẹ́jì rẹ̀ tábà ní kọ́ká ló léyìn afẹ́ ìdí máa ká bóyá one kilometre fápẹ́jì àbí two kilometres ọ̀lápọ̀ òfin tàbá ti ta ilé ìbàdà ti ta ilé táǹkọ́ ilé kéèkéèkéèkéèkéèkéèkéèké à ní tí ìrìn gbẹ́sán rẹ̀ mítà láti kan lè ogójì mo rò pé ìtorí tó da gẹ́gẹ́ bẹ̀rẹ̀ àǹfààní pé ni ká lo ọ̀rọ̀pọ̀ wa ìnìpé ká lo àádá pé àyè mélòó àbí gbóòn ní ètò láti kàwé pé ní ni aládùúgbò mi pín sí. sáfẹ́ lẹ́yìn bàbá pọ̀ sí n bá ń pè ní járò ní pé gbogbo òdúdí kọ́ríà kọ́ríà kan ìletò kan fíléèjì kan fíléèjì ní ìlú ẹ̀rọ pé ní yóò tóbi but gbogbo wọn pátápátá wọ́n bá yìí pé ní aládùúgbò kan náà làwọn náà ó sì lè ju fọ́ọ̀tì lọ kódà ò bá àjọ fífi ilé lápá ọ̀tún bá àjọ fífi sáfún tìlá fún àgbà yìí pé gbogbo àwọn táàjọ ń gbé yìí ò ìtàn kan náà járò ní wọn. ìbáṣọ àjẹgbàmísọ yẹ pé ní déédéé nam lóko yẹn lè má karọ́ ẹni lóòótọ́ pé ní ẹ̀sìn lè má jẹ́ jaaru àwọn afáà ní wípé ní gẹ́gẹ́ bá ti máa mú àpèjúwe wá fún kọ́sùrù sọ́lá àlùmọ́sáfírù kíta ní mùsáta lónírìn àjò tó lè dírun kù tó sì lè fa ìwọ méjì pọ̀ sẹ́mu àárín náà àfáà kan rẹ pé ní wọ́n fi máìlì ṣe òjì wọn rẹ̀ àwọn pé no mẹ́wòlẹ̀ lo máìlì ẹ̀jẹ̀ ká lo kí ni ọ̀rùkù kí ni àṣà èèyàn tán bá ń dágbére pé à ń lọ bí báyìí ṣé abala ń lọ bí báyìí ìyáhùn nígbà yìí fún travel àti wọn travel tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n wí fún yàrá náà gbogbo tí àṣà wa sọ pé ní láti bí o kódà kápàdé kájọ pé gbogbo ara kẹ́pì ní tìbíkìbì tó tóbi tó yìí àti bó ti wu tó tóbi tó yìí náà ní ìsìn fíléèjì ní nílùú mi làwọn àti kákòókò nílùú mi kò táwọn ará kìbí bàtà ìgbó bá àti tóbi tó yìí pátápátá pé fíléèjì làwọn mọ̀lẹ́bí kan náà ni wọ́n kò járù náà sì ni wọ́n tòótọ́ ẹ pé ní ilé tá a kà lápá ọ̀tún tá a kà lápá lè ju àwọn eléyìí lọ so ẹlẹ́ẹ̀kẹta nǹkan sáà sọ pé ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim bàyọ̀kàwò ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì lójú àǹkàlẹ̀ ọjọ́ kìíní gbọ́ kó máa pọ́n àlejò rẹ̀ lé àlejò tani àlejò tẹ̀ǹkìtì ni ìwọ àlejò àwọn afáàfin olóyìn náà sí mẹ́ta lábẹ́ àdéhùn pé àwọn àwọn àrúgbọ̀ ọlọ́pàá náà sallallahu alaihi wasallam àwọn kòkè níka ní ja'iza tàfù ja'iza ja'iza tó lọ́zẹ́yì wọ́n kòkè níka ní ziyapa tó lọ́zẹ́yì ìkan tó ẹlẹ́kẹta ní yíkó ní sọ́dápa tó lọ́zẹ́yì ìkíní kẹjì ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí wá fún látọ̀dọ̀ ní sallallahu alaihi wasallam yíkó ní káṣe wọn ja'iza ìní pé jáìzà ní gbọ́dọ̀ lárúbáwá tó wá but ìtumọ̀ rẹ̀ ní pé wájibà pé ọ̀ràn yan àlejò tá a gbọ́dọ̀ ṣe fún un. anúgbàlá sọ́là ó sọ wípé ní yawmun wa layla yawmun wa layla twenty four hours tí àlejò bá bá wa dandan wájibu díìní wà ọ́rọ́fin ni ọ̀ràn yan ni nínú ẹ̀sìn ká gba irú ẹni bẹ́ẹ̀ lálejò tí ẹni tí wọ́n bá fẹ́ gbà ní àlejò ẹni tó bá fẹ́ gbà ní àlejò bá lágbára rẹ̀ tó túmọ̀ sí pé ní irú wájibù bẹ́ẹ̀ ó yàtọ̀ sí wájibù ràn wájibù ti run ìyún òní májẹ̀mú àmọ́ wájibù pé bèyí ti dára tá à ń sọ yìí òní májẹ̀mú tẹ́ ẹni tó bá fẹ́ gbà ní àlejò bá ní agbára ìgbà alálejò fúgbà alálejò àkọ́ ọjọ́ àkọ́kọ́ twenty four hours àkọ́kọ́ ọ̀ràn yẹn ni sànẹ́pẹ̀rẹ̀ kan fún àtọ́nú àdínkù mi wípé ní àbúyá fọ́tò sàlátà àyàm ìgbanilálejò ọjọ́ mẹ́ta náà ni fàmà bá àdàhà fàtọ́dà kan lẹ́yìn rẹ̀ sàrà yòókù ìní pé sànẹ́dù bá bá nù ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìgbéyàwó fàmì tó bá rí ọjọ́ mẹ́ta ìgbanilálejò ó ti parí.

tí ó mọ̀jẹ́ wípé ní ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ mẹ́ta ní jẹ́ wájibà ọjọ́ ẹlẹ́ẹ̀kejì àti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn máa jẹ́ zòyáfà then lẹ́yìn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin jẹ́ sọdáfà àwọn àfà òní hadithu gẹ́gẹ́ bí imam malik imam Ahmed, fàgbéèrò fún rahman rahmatan wáṣíà àtàwọn mẹ́ta fún yàtọ̀ sí wọn so méjèèjì náà ni wọ́n wí imam malik ni wípé rahimahullahu ta'ala pé ìjáza ọjọ́ àkọ́kọ́ tà nípa pé ní wájibà ni pé kò sínú ọjọ́ mẹ́ta tó bá parí yóò sì wá bẹ̀rẹ̀ ìyáfa ọjọ́ mẹ́ta tó túmọ̀ sí pé ní yóò máa jẹ́ ọjọ́ mẹ́rin àti pé ìgbà tí ó tún máa di sàárà yóò máa di ọjọ́ ẹlẹ́ẹ̀ka àárọ̀ ọ̀tùmọ́mù Ahmad rahmanrahmatan wá àṣà onípe rárá ìjáza ó wà nínú ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ náà ti lè dìyàfà ìjábọ̀ mọ́ ní mùtàrọ́ dípà ni wọ́n wípé wọ́n gbéra wọn pọ̀ ìjáfà lè mí ní dìyàfà dìyàfà náà lè mí ní ìjáza wípé lọ́dọ̀ fi tiẹ̀ ọjọ́ àkọ́kọ́ wá yíbà ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ìkejì àti kẹta ile jẹjẹ mẹ́ta báwọn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ní ta'ala làbí tó ju òní tafsiru ti imam ahmad torí pé oríṣiríṣi àwọn àdéhùn tó wá tó túmọ̀ sí mi. wípé àbíyáfàtò bí máa bí ha ìjáza ìbániládejò tíṣẹ̀ rí àgbà wá tó tó alójú kòkòrò ká ṣe ìtakùn ní ọ̀ràn yẹn jẹ́ mẹ́ta ni àti ìwájú ìjáza rẹ̀ ní àti ìwájú bà rẹ̀ ní tó bá ti kó níbẹ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti di wọ́n ti di sàárà yàtọ̀ tó wà lára àwọn méjì ni wípé sápẹ́ sàárà bá ní tó ẹni tí tán bá lálejò ó lè tọrọ excuse pé ẹ dákun tó ẹ tó bá ti di tó bá ti di ọ̀la tó bóyá àlọ́sàn ilẹ̀sàn rè ká ká ká gbọ́ yọ̀ǹda pẹ́ẹ́ tó sàrà láyé fẹ́lẹ́ kò lọ́wọ́ mọ́sánì làwùsàn ìmọ̀ eléyìí náà ó kó zìyàfà náà sínú ọ̀tẹ̀ zìyàfà àwọn afáàní yìí pé ní zìyàfà tó bá lè tó bá lè tó ń jira tó lè jira tó lè jira kó lè ṣe pé yóò dà àmọ́ òun náà gbogbo ẹ̀ látọ̀kẹ̀ délẹ̀ ní ibùn tí ó jẹ́ ọ̀ràn wájibù dí nígbà tí òsì mọ́jọ̀ mọ́ ń bẹ̀ sẹ́mọ̀ wọ́n sọ pé ní láyé kálífò láwò nafsan ti láwò sàrà tó ká tó máa sọ ilé yìí. ní sábà wọn tọrọ bìyàfà sábà ka àwọn àdìrú àdìsù yìí àti nǹkan tí ibùn rọ́jà bò tó kó sínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lásìkò tá a wà yìí bí wọ́n ṣe é pè pé tí níjọ́ ọ̀hún pàtòjú ọmọ àtòjú wa yìí pé tí àlejò bá bá yàn tó kọ́ra téèyàn bá ké téèyàn bá ní tí ó jẹ àbí nígbà pé tí ó jẹ ò lè fún àméjèèjì ó gbìyànjú kó àkókò ṣe fún ẹni tó jí gbá lálejò pàápàá jùlọ láwọn ọdún mẹ́ta àkọ́kọ́ tó àbí ẹni tó bá yàn lálejò kéyìn ó ní àwọn àyè tí ó tí ó tí wà kọ̀ǹdúsìfù fún àyè tó bá mu nínú ilé ní àwọn àsìkò táwọn ń gbé ilé nígbà tí wọn bá dé oko nísìn ilé ilé wà lóko dáadáa kọjá kọjá boro so ilé ó pọ̀ fẹ́ pé ní ká ńláńlá ni táwọn èèyàn máa gbé bẹ́ẹ̀ abáńgbẹ́sẹ̀ gan kò gbà wọ́n tán so ó rọ àwọn ará oko lọ́rùn láti gbàlejò ọ̀tẹ̀ tó ń gbé ìgboro táwọn pé ní òun àtìyàwó ẹ̀ ló máa ń palọ̀ ni wọ́n ń gbé so kò rọrùn kí kéèyàn gbàlejò sórí òlé bẹ́ẹ̀ torí tó bá gbàlejò sórí tó bá gbàlejò sí pálọ̀ ọkọ̀ àtẹ̀wọ́n wà ní yàrá tó nu sẹ̀rẹ̀ ilé yẹn láyù sàtàn kò dáa tó pé tí àlejò kó wà ní pálọ̀ ọkọ̀ àtẹ̀wọ́n káwọn yàrá ibi tí wọ́n wà tí wọ́n lè ṣèkọlá lù tó yẹ pé ní wọ́n ní ẹ̀dẹ̀kàkàn ní fún nǹkan tán bá ń ṣe ìtúṣẹ́rẹ́ àwìn ni so àwọn bá ní pé tó bá rí bẹ́ẹ̀ àjẹpẹ́ ní bìyàfà lásìkò tá a wà yìí kò pa dandan kó jẹ́ pé ní bẹ́ẹ̀ náà kó jẹ́ pé lánàá náà kò pa dandan bọ̀ sí lónìí bí èèyàn bá lágbára tó lágbára náà ń bọ̀ láti láti kàlẹ́ ọya kápẹ́júwe ń bọ̀ àti òkè ọya mo ń bọ̀ wọn sì lágbàá yín láìlè ọmọ fẹ́ dé tọ́dọ̀ yín tí àbá lágbára kó dé sílé kò sí tí ò wá lágbára kó dé sílé ọ̀nà míì tó lè fẹ́ mi wípé ní tó bá lágbára jẹ́ sáwọn àti lọ rẹ́ǹtì ilé òtẹ́ẹ̀lì ní àbáwọn róòmù tápé ní kò wọ́n tó ẹni bẹ́ẹ̀ lè rẹ́ǹtì rẹ̀ kó fi àlejò sí tó bá ti lára àbíyáfà náà ló wà lára àlejò ló wà. ọ̀sán pàṣẹ ọlẹ́ka yìí pé ní la yukallifullahu nafsan illa wus'aha. tó àwọn mi máa ń béèrè àwọn tí náà àtìkò kan wípé ní wípé máa ń tẹ̀lẹ̀ láwọn ìlú kan pápájọ lọ lẹ́kọ̀ọ́ wípé tí wọ́n bá bára wọn lálejò àwọn bára lálejò ó láìpẹ́ kí táìpé ní táìpé ní àlejò obìnrin ni ọkọ yóò yọ̀ǹda ilé fún wọn yóò lọ sùn bòmí táìpé lálejò ọkùnrin ni ìyàwó náà yọ̀ǹda ilé yóò lọ sùn ibòmí ṣùgbọ́n eléyìí ń tàkálùkù wà níbẹ̀ ni pé tàkálùkù ni pé ní tipa wọn ò ká ni wọ́n ń ṣe eléyìí sì ní àṣẹríyà láyà múrò bẹ̀bẹ̀rẹ̀ mùsàkọ́ tí ọlọ́run tó pa wò ká ṣẹ̀rẹ̀ kò fi kọ́ wa lọ́rùn pàápàá jùlọ pàápàá jùlọ kíyàwó ilé ó jáde kúrò nínú mamlaka kúrò nínú kíngídọ́ọ̀mù rẹ̀ fẹ́lòmí ilé yẹn kò bá ṣẹ̀rẹ̀ àmọ́ tẹ́lá mi sọ yìí pé ní wàlúmọ́rá àtúù مسؤولة عن بيت زوجها وهي والمرأة ربة والمرأة ربة بيت زوجها وهي مسؤولة عنها سلوم لأقولهم ilé ilé ọkọ rẹ̀ ìyàwó lónìí wáyé mọ̀túlọ́tún àánìwò onílọ́wọ́ sì di nípa ilé ọkọ rẹ̀ kódà àwọn afá ní pé ìnkúlódì ọkọ náà ìnkúlódì ọkọ náà afá lọ pé ní gbogbo ọkọ ìjọba fẹ́ jáde ní dágbére fún ìyàwó rẹ̀ ńlọbi báyìí ní wọn ti tọ̀ lọ torí pé ìyá ìmọ̀túlà òun lọ́wọ́ òbí pé bo ńlá bo ni ọkọ rẹ̀ lọ káwá tó pé kí wẹ́ndé wá jáde fún àlejò kan eléyìí wọ́n rà pé ó kò díẹ̀ káàtó rà pé àwọn oríṣi mẹ́ta tí hadith Abu Hurairah radiyallahu ta'ala á ní òkókó sínú òun náà ni gbogbo àkórí ẹ̀ náà ni wípé ní al'amalu dakhilatun fi musamma al-iman ìpè iṣẹ́ tá à ń ṣe nínú musamma ìmánì ló wà ìfi ìmánì nìkan ni pé kéèyàn máa kírun kó máa gbàwẹ̀ rárá tó kó tún àárín òun àti ẹ̀dá ọmọ ẹgbẹ́ rẹ̀ kó tún ṣe oríṣiríṣi àdéhùn lọ́wọ́ wá lábẹ́ eléyìí àdéhùn àdéhùn àtàwọn sọ wípé ní wallahi la yu'minu wallahi la yu'minu wallahi la lẹ́ẹ̀mẹ́ta arábìnrin kò ń fi búra irú ẹni bẹ́ẹ̀ kì í ẹni bẹ́ẹ̀ kì irú ẹni bẹ́ẹ̀ tó mú ní à ah, àwọn àgbàgbé ni pé ta ni ya Rasulullah ní bàbá wọn pé ni man la yu'minu jaruhu bawa'iqahu òfin ìrìwá yẹn bawa'iqa náà fi ẹnikẹ́ni tó yẹ pé ní àwọn adájọ́ ń gbé àdúgbò wọn ò ní fọkàn balẹ̀ sí aburú rẹ̀ yálà aburú ọ̀rọ̀ ni yálà aburú iṣẹ́ ni yálà aburú iṣẹ́ ni ẹgbẹ́ ẹ̀rọ máa bà wá ẹgbẹ́ tó bá ti dé ó máa fura ni àárẹ̀ ibi tó dé arábìnrin pé N'a ẹgbàá wà kan pé ní wà ń sọ́lá wà ń sọ ọ̀mà kódà tó bá gbáwẹ̀ tó fi ṣogbo báyà kí ìrùn anábìnrin kí wà láìpẹ́ ìfún ọmọ mi. wọ́n tún bí anísọ̀rọ̀ sọ́lá nínú àwọn àdínkù yìí pé ní wo ló lágbára anísọ̀rọ̀ sọ́lá sọ pé ní kí ó pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba ni yíyún akíbárò ẹni tó tó wá ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé fún mà áyù ìwọ tó ní lẹ́yìn yìí alábẹ̀rẹ̀ pé ní àǹtẹ́kọ́lá wàládàkà kákíyàká àyàtọ̀ àmàmà kéèyàn ó pa ọmọ rẹ̀ nítorí wípé ń bẹ̀rù pé àfẹ́lẹ́ ìbá lè dàgbà tán tí ò tó wá jẹ yìí yóò tún jọyìn wáyé tún jọmọ bá wa jẹ tó wáyà pàtó pé ní ìpèpọ̀ ọmọ oríṣiríṣi ni yálà kó tó wáyé àti tó bá wáyé náà tán ká pa lápá yé bí Yorùbá ti máa ń wí láì fún lẹ́kọ̀ọ́ dáadáa láì fún oríṣiríṣi nǹkan. arákùnrin tó bẹ̀rẹ̀ pé tó mọ ayù nígbà pé sọlá wà sọlá ni pé ní àǹtẹ̀zìníyà bí hàlí láti jàre kí mùsùlùmí kó máa wá rìwáyà bí tó àǹtùzáníyà kó máa wá bá ìyàwó aládùúgbò rẹ̀ kí n tí ò náà mẹ́tẹ̀ẹ̀ta wọn. ẹ̀wò àmì kéèyàn máa ké ìyàwó aládùúgbò kó má bá ti dìnnà kéèyàn má tọ́jú ọmọ ọlọ́run ọba ó kọ́ ránà rẹ̀ mọ́ ṣírùkù billahi subhanahu wa ta'ala min akbar kaba'ir fún àwọn ìṣẹ̀tọ́ tó tóbi ni. حديث مي وضعنا في نظر طريق إني لا يزن المؤمن لا يزني المؤمن حين يزن وهو مؤمن ولا يسرق لا يزن الزاني حينما يزن وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن fún ẹ ni pé mùmí ní ògbọ́dọ̀ ti zìnà ìrúfà náà sọ pé ní gbogbo ẹni tí máa ń ti zìnà nígbà tí bá ń ṣe lọ́wọ́ ń ṣe mùmí ní. láyé fúngbà tó bá ń ṣe lọ́wọ́ ló bá wá kú jájà lédè á rí i pé wàhálà dé. bẹ́ẹ̀ náà làmẹ́ sọ̀rọ̀ fún ọ pé ní gbogbo ẹni tí máa ń jalè lásìkò tí ń jalè ń rúfẹ́ ìmánu àǹjò wọ́n withdraw ìmánu kúrò lára rẹ̀ tó bá wá kú lásìkò okú náà díẹ̀ sí mọ̀mí nínú so gbogbo nta àdísí mọ̀mí náà ní pé ní àmàlù àmàlù náà dákẹ́lá tó ń sí ìmánì náà iṣẹ́ wa ó wà nínú táǹpẹ̀ ní ìmánì ká lè yọ́kù àti bá ti ń kírun bá ti ń ṣe lọ́n bá ti ń ṣe wáyé pé rárá méjèèjì wọ́n ń para wọn ní iṣẹ́ ẹ̀tẹ́ ni so wọ́n náà wáyé pé ní ẹlòmíì tí ẹ bá sọ fún mi pé ní àti nǹkan báyìí súnà ni lápòjú pé akramakumullah àtàwọn nù àgbàrá pé ní kí ọkùnrin ó fi irun gbàálẹ̀ súnà ni fanabu wá kí kéèyàn ó máa jí kí sòkòtò mọ́kọ́ máa wọlé pé súnà ni nípa àtàwọn kánábì wí ni pé ní àtàkọ àhà òun ìgbáyà ni ìmánì wa bẹ́ẹ̀ ni ẹ̀ǹtẹ̀ kọ́ọ̀dù ẹ̀ǹtẹ̀ kọ́ọ̀dù tó à ń gbáyà àmọ́ ọmọ èdè ènìyàn ọlọ́run ní ká la igbáyà ń tà ń bá ń rí làwọn fi ṣèdájọ́ ìṣẹ̀rí àtúntòpá wa láti rẹ̀ mi. lára àga tí ó máa fi mú papara táwọn fi máa pẹ́ alágbájá mọ́mọ́ èyí náà ní eléyìí náà tó àyàn wa gbọ́dọ̀ àwọn fífẹ́ rí pé ní ìgbáyà ni máa ní wà rárá tó kó gbìyànjú pé pé ní iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ kí iṣẹ́ rẹ̀ kó túmọ̀ ìtìǹbẹ̀lọ́kàn kí ìtìǹbẹ̀lọ́kàn kó túmọ̀ àti ìtìǹbẹ̀lọ́kàn بلان قلن قشيني إيران فوا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم Vê lá, olha. Ah, é pra caralho. Eh, ẹni tí lọ́kì bismillah rahman rahim eh, oyún títẹ́ ẹ̀sẹ̀ rí à ń pè ní al-jihad tí yóò fẹ́ sẹ́yọ pẹ̀lú àpamọ́pọ̀ àwọn àfà tó èèwọ̀ nínú sẹ̀ríà ìwọ̀dọ̀ kàmínéètì eh, oyún ah, fún whatever reason tó lè rí èyí tí àwọn àfà kan sọ alimari kambomi wípé kó tó di àwọn àsìkò kan gẹ́gẹ́ bí hadithu abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tó tó sọ àwọn ìpele tí ọmọ tí ń dìbẹ́lọ́pọ̀ nínú ìyànná àkọ́dápẹ́ tí ò bá sì di oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí àníkàn kan sọ wípé ní ìgbàna tó ń fẹ́ ẹ̀mí tó la pé ó kò sí láì fi ń bẹ̀ àbí ní ọ̀nà mẹ́rin wípé tí kò tí kò kò tí di èèyàn nínú màmá rẹ̀ àwọn wípé èyí kò kò sílẹ̀ a rí àwọn àpá nígbà wípé náà ìpínlẹ̀ yìí náà òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ìdí ọmọ so àyà tó ń fi báyà kan tó ń gbà náà yìí pé àwọn àfáà tó ń ṣe àyà àti irú kéèkì réèkù wọn kò má di sàdánwò fún wa pé obìnrin tí wọn bá réèkù ìwẹ̀ ń bẹ́ẹ̀ ò lè fọ́ ẹ̀rù màníyù ọkùnrin bẹ́ẹ̀ tó fi ìjìhádùn ọ̀nà míì tí ìjìhádùn ní kọ́pọ̀ ọmọkọ́ tó wá láyé nù ọ̀nà míì tí wọ́n tún lè bóyá yìí fi àbí nǹkan pẹ̀lú pé yìí fi ààlà sí ọmọ dídí ìpèké òfin eh, sí ní yàtọ̀ sí pé ní kéèyàn pètò sí ìrònú sẹ̀ríà ìyàtọ̀mẹ́ láàrin tanzimu nasiri àti tahdidu anasiri tahdidu ni sẹ̀ríà òkèlè wọ̀ àìsàn wípé ní tàbídù ní wípé tíyìn ó dùkán fún òní bímọ ju iye báyìí lọ kó fi nọ́mbà sí kò sì sí pé májúmọ àbí mínímọ̀ nǹkan ìyẹn bọ́lá wípé ní òní bí ju méjì lọ tẹ̀lé àwọn ọ̀ràmọ́ ìlú nǹkan wá sílé ọmọ tó ń fẹ́ bí pẹ̀lú ògbọ́dọ̀ wọn fẹ́ bímọ wọn gbọ́dọ̀ ẹ̀rọ paramẹ́lẹ́ ìyẹn gbọ́dọ̀ pa àlàkù kò ìtẹ̀rẹ́ apá lè tó nítorí pàǹkà wípé ní wàlúwàlúdáàbò pé ní àwọn aláàdáwò ní àwọn ẹ̀ka àwọn ìmọ̀ni àwọn ọ̀gbìn ìsinmi ọ̀rọ̀ wa kí gbogbo àwọn òbí lóbìnrin kí wọ́n máa fún ọmọ wọn ní ọmú fún ọdún méjì báko láti fọ́ọ̀mù tó kọ́tọ́ di pé ní wọ́n tẹ̀wá wíìgì ìwọ ọmọ bẹ́ẹ̀ ayẹ́pẹ́ ní obìnrin bá kọ́ ọmọlọ́dún méjì tó kótó di pé ní ó tún lóyún ní àlífù yóò máa ní bí tírí yẹ àlífù bẹ́ẹ̀ lọ tó kótó di bá ọ̀tá pápá ìdílé yìí ni wípé yìí mo wá ń ṣẹlẹ̀ ńgbà míì wáyé pé káwọn onímọ̀ ìṣègùn òyìnbó àbí ìbùn tí ìrẹsẹ̀ òyìnbó náà láti ní tó máa ń fa bíbí máa ní wọn ni pé ó fi irú obìnrin yóò gbọdọ̀ fi máa má fún ìdí báyìí báyìí báyìí báyìí tó bá bí sálẹ̀ yìí tó lè la ẹ̀mí rẹ̀ lọ ni àbí tó sì máa kó la ẹ̀mí rẹ̀ lọ tó àwọn afárá pé wọ́n ẹni bẹ́ẹ̀ kò sí láì fi kó kó kọ́ ṣe tí mo tọ́ ẹ kó wá níbi kan ṣọ́rọ́ tó rahmu rẹ̀ yìí tó ká ká káyì káyì tọ̀rọ̀ èrò wọ́npù ẹni bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ẹ̀rí wọn ni wọ́n sọ pé wàhálà tó ló kóbi àìdí fún ìlàtà àlùkà fani pé ọ̀rọ̀ faramọ́tẹ́ ìyẹn ó fi nǹkan méjì òun ìtawá sọ wípé àpá ayé ni pé kéèyàn ó bímọ kó má tọ̀ pé eléyìí nípa ayé nìyí òun yìí nǹkan burú ju àkọ́kọ́ lọ so àwọn afáàlọ́ wípé ní ẹni tó bá ti rú ẹ̀ kí ni ìtàn àrú ẹni bẹ́ẹ̀ àwọn afáà ní pé ìtàn ẹni pé ó ṣe ọlọ́run ọba torí pé àmánà ni ọlọ́run sọ̀rọ̀ làdé àmánà ni ọmọ ọlọ́run fún wa so ọlọ́run tó ń tẹ̀lé àmánà ọlọ́run ló ní ọlọ́run ìsàmánànà ọlọ́run ó fún wa pé ká rẹ̀ ni tí ìbá wa bọ̀ yá tí ìwọ̀n bá tọ́jú ọmọ yìí pé ó bọ̀ yá àmánà yìí pé yẹn rá àmánà láre òkè yẹn bá rá àmánà ọmọ ẹ̀dẹ́ ènìyàn láre pé ẹ̀fẹ́ ńláńlá ni ká tó máa sọ ìgbà fipamọ́ ọlọ́run ọba tó fà yìí pé ní máa tọ́jú rẹ̀ so kọ́ra ọ̀rọ̀ òun yóò sọ ní òbí tó bímọ tí ò lè sọ kí láǹfààní ẹ̀sìn bẹ ní láyé tó yìí tí yóò bá máa ń ṣe tí ò da wọ́n sọ yìí ń da olùmọ̀ tó bímọ tí ò lè sọ kí láǹfààní ẹ̀sìn bẹ láyé ní ń da yìí tí ò da ni wípé ká wá ọ̀kan tọ́jú kan tí ò bá gbà wípé ní lára àti òkè dáa ni wípé ìyá lè fi ọmọ obìnrin ṣe wàhálà láti tọ́ ọkùnrin tó yìí sì ní complete uh, contradiction fún nǹkan tó ti tẹ̀lé àti tí o bá tẹ̀ tí o bá tẹ̀ ṣe bẹ́ẹ̀ tí o bá tẹ̀ ṣe bẹ́ẹ̀ nítí àlejò ni pé kéèyàn ó fi ọmọkùnrin ṣe wàhálà kó fi tó obìnrin tó gbé sí ṣẹ̀rí àwọn ènìyàn ṣẹ̀rí àní wípé àdéhùn sọ̀rọ̀ kan wípé ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ọba fún ní ọmọbìnrin kan àbí ọmọbìnrin eh, ọ̀tọ̀ náà bá fún ní ọmọbìnrin àbọ̀mọbìnrin méjì abájọ ìtàbí mẹ́ta kọ́ mẹ́ta bí kù bẹ́ẹ̀ lọ kéèyàn wá sọ́wọ́ ọmọbìnrin bẹ́ẹ̀ dáadáa tó rè fàá sáyẹn tẹ̀rẹ̀ ìdí àtà ó fún lẹ́kọ̀ọ́ dáadáa fàjà wájà ó tún wá fi ní ọkọ mẹ́ta ni pé ánà wà ó wà sàrà àtẹ́yìn tó lè jẹun náà ó èmi àti ẹni bẹ́ẹ̀ bá ti lọ́bàlì jẹun náà ni sallallahu alaihi wasallam tòtò tó lára ìdí máa ń múyàn wà jẹ́nà bájú àwọn ọmọọba sáré níbi jẹ́nà ní ilé ìmọ̀ba tó lọ́wọ́ lára àwọn tí wọ́n gbàgbà sí jẹ́nà jẹ́nà látàrí láì tẹ̀sífàì rẹ̀ sàfáwọn kan bẹ́ẹ̀ pé ní wọ́n ti tẹ̀sí àdéhùn ọ̀tọ̀ kan pé lágbájá àti lágbájá àti lágbájá wà jẹ́nà ní. àkàrà pé ní kò fẹ́ lágbájá àti lágbájá bọ̀ tó sọ pé ní ní ìbá ti lè fi nǹkan báyìí one million ọmọ ọkùnrin pé yóò mọ̀ àlùjẹ́ ààrẹ pé ní kí ẹ̀mọ́ sọmọ kan sọ́là ń tọ́ bá fẹ́ pàtó ní pé ní òdì kejì rì kan tí ń jẹ́ àtàlẹ̀ yorùbá òní súnà wí tó ká ṣe wàhálà ká fi tọ́jú ọmọ obìnrin òní súnà wí ká ṣe wàhálà ká tọ́jú ọmọ ọkùnrin náà bọ̀ kí ibi báwa ṣe wàhálà àwa ni máa fi ọmọ obìnrin tọ́jú ọmọ ọkùnrin lè yẹn kó dà káàbí tó fi kó lè mà tó mo rò pé ara rẹ̀ láti ní kílẹ̀ náà tó tẹ̀yìn obìnrin to yin nan ko da to to alima alima ke na to ta ba bere pé a zakara mun ta ko tilai din be ta pé ni pẹ̀lú adiyan yi kale ba maru alu asaji tan pé ambata ulo na bata hasan ba ko juwi abi ambata hala na bata hasana abi rizqun bi rahu aw rizqun bi rahu balaka ta shudda wa balaka shudda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yí nǹkan síbọ̀ pé pé kálíbà bá ti bá ti yọ̀ sí àbábẹ́ nípa sí ìgbòyè léyìn ọ̀dà. والله تعالى أعلم بالصواب báwo ni ìhà ilé àwọn. ìtẹ̀rí àwọn alálùmájì yọ́nà kúta nù wá ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n wọ́n dàbí pé àtìgbọ́ àtìgbọ́ ni àtìgbọ́ ẹ̀sìn àtà àtìtú kéwú onúròkó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn mùsùlùmí àwọn mùsùlùmí náà ọmọ ọmọ ìpè kí ló dé táwọn èèyàn ti ń bímọ tí ń pọ̀ tó wí ni pé ní àníkùnrin kan parí pé ní tazawaju alwadud alwalud fa inni mukafirun bikum umma yawm alqiyamah torúkọ̀ nǹkan ti wá ti ìwórí lọ́jọ́ ìgbà àlùkìyàmà tó wọ́n hadithu yìí wọ́n tún wọ́n hadithu yà wọ́n ńlá wa àyíṣà rọ̀jọ́ lọ́wọ́ ta'ala àníhà táwọn rẹ̀ pé ní àyíṣà bíl àyíṣà àníṣàrọ̀ sáwọn kọjọ́ kan yìí pé ní tó bá padà pẹ́ tàtàkà lẹ́bù àlékùn àdá pé àwọn èèyàn ó dọwọ́ kò yín wọ́n sì máa fìyà jẹ yín yàrá àyíṣà rẹ̀ pé ní àmì kìláàtì náà yọmọ ìdè ń dọ̀wọ́ àwọn mùsùlùmí ó kéré ní àdìbò ló kéré láà bá fótó tó kọ́ra àwọn pọ̀ dáadáa wàlákin kàdùsá ṣe yóò dé àpèjúwe wọn sábàbí yìí ni pé ní yóò dà gẹ́gẹ́ bí àgbàrá òjò sallallahu alaihi wasallam aláàánú sallallahu alaihi ojúṣẹ́ ni sàkó òjòrò òjòrò ní mẹ́kàfà kòtà ní sallallahu alaihi wọn sàpèjúwe awátàwà lásìkò àbí àmọ̀ tó máa dín fún ìjànra mẹ́kàlá ẹni tó gbọ́tà bá wà níwájú rẹ̀ tójú bá ń rọ̀ ní òjò gidi kí ni máa yóò kó nǹkan tó dáa àti tí mi bá ti rá pé ní bí a bá rí góòdù tó náà tó rí góòdù yìí àti kọ́ ọ̀kọ́ mu ọkàn yẹn tẹ́ kọ́ ńgbà míì bá a níbi sọ̀rọ̀ aṣàpèjú ìyàwó mùsùlùmí nù pé a wá dà gẹ́gẹ́ bí àgbàrá òjò tí ń gbé gbogbo àti tó dàbí tí ò dá sáma lọ pé anátọ́lọ́n fẹ́ẹ́ fi wá yàrá ta ni ó ta ni inú rẹ̀ ó dùn kó fi inferior product yàrá tàbí kó fi yàgà kò sí so ẹ̀ẹ́d àwọn míì wọ́n tún máa májè ti wí pé ànáṣọ ọ̀gọ́lọ́pàá wí pé ní kéèyàn bá tòsí pé tí àwọn òsì bá ń tààyàn pé kéèyàn ó kéèyàn ó fẹ́ ìyàwó kan sí tó bá tó ń ta kọ́tọ́ fẹ́kẹ̀ sí tó bá tó ń ta kọ́tọ́ fẹ́kẹ̀ ta sí. sọ̀rọ̀lọ́wà lọ́sọ́là ṣé ànáṣọ lọ́sọ́là ti ń gba àwọn ọ̀dọ́ màdínà níyànjú ní ọ̀dọ́ ìbá rí pé ní òun ti di ọkùnrin ìjọmọkùnrin ti wà lára òun ó ti sáfi síyàwó ní pé kó ní ọmọ ńlá mi yẹ tẹ̀sí amẹ́ńtí ò bá lágbára àti bọ́yàwó fa àlè yìí bì sọ́ọ̀m àwẹ̀ ni kó máa gbà ó àwẹ̀ nàmbà wà nù nàmbà wà nù kìtì nàmbà tó kìtì nàmbà tó kìtì nàmbà kọ́ àkọ́kọ́ gan ànábì ò ní sọ̀rọ̀ sálà tó kó jọ́ ìpé kó máa lọ àdábì ní pé lò kó fi sùúrù kó máa gbà ìfún wa fi jẹ́ àti nígbà ìfún ti kẹ́ǹtọ̀ ní ògbọ́n lọ́nà padà ní padà lọ lọ́rọ̀ tí ẹni tó gbà ní láti fi ìyànjú eléyìí ní kí ilẹ̀ náà ní pé tí ọba ní ní kàn sí ìyà ń jẹ wọn kó tọ̀lọ̀ fẹ́ kejì ọlọ́run yìí fi dán o ọlọ́run yìí fi dán kí àwọn tó lè dára lọ́lọ́run tàbá akọ́ tàbá kólé yóò kọ́kọ́ ti bá ń pè ní ìtìkáàtì làkàtà pé kéèyàn kọ́kọ́ sọ pé tọ́ ọlọ́run ìtìpá mi ká mo ṣe yìí wá kùn lórí ẹ̀ gẹ́gẹ́ bí hadithu sọ́ọ́yìbù lẹ́hìmá arákùnrin tó lọ bá ní sọ̀rọ̀tọ́ ní rẹ̀ ó gun ràkúnmí ó ti dé mọ́sálásí ó wá ti ràkúnmí lẹ́kọ̀ọ́ tó anábìnrin sí lọ tó ràkúnmí rẹ̀ sọ lọ́rùn sọ́lá nípa ìní mùsàwákìrọ̀ àlàlà tí àwọn bọ́ fi rún yìí òun gbára lọ́lọ́run nàìjà ah, kọ́kọ́ lọ ah, tọba wa kó sàn ìṣẹ̀lẹ̀ ọgbẹ́ta ọlọ́run títà mi ká mo ṣe yìí yóò kù mo fi lé ọ lọ́wọ́ sáńgbẹ́ta wa kó lónà sọ̀tẹ́rì gbogbo àwọn àwọn ìrí báwọn tó pọ̀ tó pọ̀ àti fáǹkì ọmọ tó bàbá fún ẹ̀yìn níta mẹ́tẹ́nà mẹ́tò lábárò bá ẹlòmíín ayùn tóbi tó ti dénú àmọ́ fàáyé ní fún aláṣáájì ló fà wá sí dàpọ̀ ayùn tó mọ̀ pé ntí ntí ń fa wàhálà yìí pọ̀ nù tó ntí sẹ́rí àkọ́wá ní pé káì sábà bí ọmọ wá bà ní náà ṣùgbọ́n tọ́lọ̀ gan yànrà gan tó ń ṣe ìyànrà ọdún tọ́lọ̀ fi ṣe ìyànrà ní pé ní zarini ọmọdé kàlákì wàṣídà tó mọ̀ ní pé ní wá bà ní náà ṣòro olú ọmọ lọ́lọ́n fi yàn gan tó gbogbo wọn tó ń ṣẹlẹ̀ yìí torí pé àìsọ ìtìjú gan ni máa ń jẹ́ fún yàn pé mùsùlùmí nìkan ní ṣe ẹ̀sìn wa ò kọ́ wa bẹ́ẹ̀ nígbà tí amúrú bùnà á tó fẹ́ tó rẹ̀ tánàkùrọ̀ sọ́nà wá ti ziyara rẹ̀ sẹ́mi pé amúrú bí ànábì pé ní ya Rasulullah pé òun bó ṣe rẹ̀ yìí kọ̀dìbálága ní àwájú àkàmàṣà rọ̀ pé bá rẹ̀ mo ṣe rí lára òun ní o fún òun kù ni. wọ́n á ní pé wọ́n ànábì sùnmọ̀ pé ní ẹni tó lówó ni mí ọlọ́run náà ọlọ́run tẹ́ náà wọn sàádé tó lówó dáadáa òun ló wà wọ́n á ní pé òun wá fẹ́ ṣe òun fẹ́ ti sàrà wípé gbogbo owó mi òun fẹ́ ti fi tọ́lọ́run ànábì ní pélà kó má ti rẹ̀ gbogbo owó rẹ̀ ọ̀rẹ́ ti tọ́lọ́run wọ́n àtọ́ wípé ní ọ̀nì ìpàdé ọ̀láyà dípò ní ilá ìdílẹ́tọ̀ wá ẹ̀dà ẹnìkan kan òun ò fẹ́ nìkan kan lẹ̀ àti fẹ́ fún olómọbìnrin kan nígbà tó yẹ kọ́ ọmọbìnrin kan lòun fi sáyé yìí fún fẹ́ ìtàkì gbogbo dúkìá òun fóun fi tọrọ ànábì ní kò gbọdọ̀ sílẹ̀ sallallahu alaihi wasallam olùdá tó wọn bá lè pè yíhun kóun dá sí méjì ìdájì kóun fi tọrọ fọlọ́run kóun fi sàrà àtúwà fìtà bíi là ìdá kan kó máa lọ́mọ obìnrin ọ̀nà nípa olùdá tó bẹ́ẹ̀. wọ́n ní pé ànábì wa sọ wíwì èkó wọ́n ní pé fa ìnáka àǹtákùnlùkọ̀ wọ̀rọ̀ pátákà àdùnnìyà خير لك من أن تترك عالة يتكففون تقاطع تقاطع بنتكون تنقاطع إليه ní ẹni tí tó rọrọ̀ tó ní tó lówó lọ́wọ́ tó ní kéńdì lọ́wọ́ ó dáa ju kọ́ wá gbogbo rẹ̀ sàárà báyìí tó ní ọmọbìnrin wàá lè tọrọ sàárà ẹ̀rìkì tó sáà náà sọ̀rọ̀ pé ní kó má kó má ìnẹ́rìsì làbílítì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lónìí àwọn wọn fi wọn ò fi ogún dúkìá lẹ̀ mọ́ wàhálà làbíríkì náà ń fi náà ń fi ilẹ̀ fọ́ ọmọ tó ń bẹ létí ń bọ̀ wá nígbà tó ní kíyàn bá tó bímọ ẹlòmíì ó kú ọmọ twenty wà nílẹ̀ bóyá the first ọmọ tó kọ́kọ́ bí nǹkan ó ṣe parí ó ṣe graduate mi ó ṣe ní sáfìsì mi òun ó níyàwó that first born ọmọ àkọ́kọ́ ó ṣe parí ó ṣe graduate kò tí ì níṣẹ́ o òun ó sì níyàwó alákòó ṣé bàbá tó fi twenty ọmọ ẹlẹ́ àbí nineteen lẹ́yìn ti ṣe ṣe liability ló lóyìn lẹ́rìí tàbí kíní kan so yíyóun ọlọ́run kó gbogbo dáa sọ then dáńtà ìsọ̀rọ̀ yìí pé Islam fi ètò sí tààdùdù zàwùjá ti kéyìn oní ọkùnrin oníyàwó ju ẹyọ kan lọ ẹ̀tọ́ nínú ṣẹ̀ríà àmọ́ is conditional permissibility ẹ̀tọ́ tọ́lọ́run fi condition sí ni kò tú lẹ̀ rẹ́gẹ́dẹ́ wípé wájújọ́ ọkùnrin máa ṣe ń dára ọlọ́run ti ó fi òfin sí. àwọn afá àwọn àkàgbà táwọn ń túmọ̀ kéèyàn tó promote láti hundred level lọ sí two two lọ sí three three lọ sí four ẹni pé èèyàn gbọ́dọ̀ ní ẹni tó níyàwó kan méjì ẹni tí ò tí ì ní kó ní ìjọba ìyàwó méjì kó tó fẹ́ kàn tó bá wá fẹ́ tún fìkà lé kó ní tó gbéyàwó mẹ́ta tó tó fẹ́ méjì wà á kàdà ìdáwé nù ọ̀pẹ́ kí ẹ̀kọ́ màbá yóò pé ní ànábì ní pé tá a bá fẹ́ yàgò kọ́ rí ànágbàrá sọ́lá òun yíbá wọn o a ti lè mọ ẹ̀sìn ju àwọn tàbí sàkìrọ̀ sọ́lá ń kọ́ tó kọ́ láàlẹ́ mọ́ ju wọn lọ Allahu ta'ala alámi fọ́ tó bí ti alálìmọ́ ju ti rí nu ìsìlámù kọ́ wa bẹ́ẹ̀ wọn ò ti rẹ́pẹ́ǹtì kódà wọn ń wọn ba islam lójú jẹ́ ní kọ́lọ́n kó sàmì wa wọ́n mọ́ ẹ bá lè sọ kódà pé ṣùgbọ́n àfẹ́kù ṣe àti ìṣàrò àìmọ̀ta wallahu ta'ala a'lam bis-sawab. Thank you.

roman wọn ní two room ọlọ́wà láàrin méjèèjì ọlọ́wà láàrin méjèèjì tó àlejò ó sùn kan òun àti àwọn ó sùn yàrá kan yóò máa wò sí àbí wọ́n ní roman pọlọpọ̀ tí wọ́n tún níbi bóyá boy quarter bẹ́ẹ̀ tó sáà máa ń sùn tó wọ́n yóò wùdó àwọn wájú bí àlejò ó sùn léyìn nígbà tó sùn àwọn òkè àbí roman pọlọ náà níbẹ̀ òun ó kó ní yàrá yóò wá jọ́yìn àlejò nípa lọ èyí náà tó wà tó wà òkè ọ̀làwùdá alẹ́ àlámùsọ̀wá. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم